ohun tó ń fà á nìyẹn tí ọ̀pọ̀lọpọ̀ fi máa ń ṣiṣẹ́ gbé. láàárọ̀ ọjọ́ láàárọ̀ ọjọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti ṣiṣẹ́ gbé tọ́jú ẹ̀ má dẹ̀ ṣiṣẹ́ gbé yẹn tán àti wá tún ẹsẹ̀ yẹn ṣe hmm. ó máa ń lágbára nínú ìrìn àjò. tó ìwọ̀n pè ní retrace. retrace ìdí nìyẹn tọ́pọ̀lọpọ̀ fi á di dálé mo súlé mi ìyá ń dágbé kí sẹ́kọ̀ọ́ wo àwọn náà àbí wọn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ti wá rí i pé a ti tán fáwọn àwọn ò tiẹ̀ nídìí ọkùnrin èyí tó bá já ranjú sí àgbèrè ṣíṣe ni a sọ pé òun ò nídìí ọkùnrin náà hmm. èèyàn máa tún wọn tẹ́sí bá dáyàn èèyàn ó tungun nígbẹ̀mí bá sì wà ìgbìyànjú ni ò tí tó ogun ayé ni ò tí sẹ́ ìgbìyànjú ni ò tó ọ̀pọ̀lọpọ̀ ogun tẹ̀lé láti ilé ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àwúrò ìtajà ni wọ́n ṣe iṣẹ́ ìyọnu ni a kọ́kọ́ sí irọ́ ni ọ kọ́kọ́ iṣẹ́ ogun ṣiṣẹ́ ọ kọ́kọ́ ṣẹ́gun náà kó tó máa wá ìyọnu kiri kó tó máa wà ní jẹ́ kí nǹkan ṣiṣẹ́ lára àwọn èèyàn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọ́n máa gbé lọ́yẹ̀ ká fi síwájú ní fi máa ń kẹ́yìn lọ́rọ̀ bá dàrú ẹlòmí ò béèrè sí pé ẹni tí mo fẹ́ fẹ́ ìgan sọ́nà wà ń bẹ ọlọ́run lọ́ba títọ́ àwọn sọ́nà gbogbo àdáhùn sọ́nà àríwá wàhálà ni kọ̀sẹ́nì kọ̀sọ́ ọlọ́gbà ẹ má jẹ́ kẹ́nìkan sọ pé kẹ́nìkan torí ọlọ́run ọba tẹ́nbà ni kílẹ̀ tó mọ́ ọlọ́run bẹ́ẹ̀ o mọ́ ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ o hmm. wọ́n ní ẹnìkan ó kú kò tún kú mọ́ ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ o ṣùgbọ́n mùsùlùmí wọn ríran ni. ẹ̀ńtọ́ kò sí kò sí tọ́lọ́ tí ò sí wò ni nínú babaláwo wà ní ìyọlọ́wọ̀n mi. nínú babaláwo. yes ètò wọn sọ fáwọn èèyàn nìyẹn ìmọ̀jẹ́ wà níyì ọ yàtọ̀ sí ìmọ̀jẹ́ àfa o èèyàn lè kéwú kó kéjú mi títí lọ tí ọba sí istijaba kó sí àsọsẹ kó ní àṣẹ wà níyì ustaz lásán. ustaz akọ́wọ́n kéwú lásán. akọ́wọ́n kéwú lásán bẹ́ẹ̀ lọ́dẹ̀ wà nínú àwọn kìrìsẹ́nì náà ẹlòmíì mọ báìbù láti Genesis dé Revelation lórí tó bá tú báìbù báyìí yọmọ yàgbẹ́ sára ṣùgbọ́n àfún ní àsọsẹ̀ pàdé fún ní agbára kórí ọ̀tọ̀ ni ẹ ta fún agbára wòlíì ní agbára wàlíì ni èmi tó jókòó yìí mẹkáníìkì lásán ti ríran sí mi rí aṣọ mẹkáníìkì lọ́wọ́ kan gbà ó ní wọn kú ìjọ ṣé mo lè bá yín sọ̀rọ̀ ohun tó sọ lọ́dún ẹ̀mí ò ká sí mo ní eléyìí àti gbẹ̀yìngbẹ̀yìn ní ọdún díẹ̀ létà mo ẹ̀sẹ̀ wá gbọ́ iṣẹ́ tó sọ fún mi níbòmí mo ní àṣetọ́kùnrin wèrè ó ti ríran sí mi rí wèrè ó ti fún mi wèrè ọkọ̀ fún mi ní ayé àtàkùrì sí ìlú wèrè ẹ̀dá ilẹ̀ àríwo àrílù òkè. nínú ilé kan náà ni mo kírun tán ní mọ́sáàsì yẹn ní pápá àṣàbà nígbà yẹn ni mi ò kírun déédéé mi ò kírun mọ́ ẹ̀sẹ̀ gba ìsìlámù padà ni.

so kò wà níyà ọlọ́run sí o ó lè jẹ́ ọmọdé ọdún mẹ́sàn-án àwọn kan wà lórílẹ̀ tọ́lọ́run ti rán mi sí ní wọ́nà wọn tí mo ti lọ bá nínú àwọn tí ẹ̀ eh, ń gbórúkọ wọn gan tí wọ́n là níraka lórílẹ̀ tí wọ́n ti rán mi sí tí mo ti lọ bá tí mo sọ̀rọ̀ fún tí wọ́n dẹ̀ bá ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ nígbà tí a tiẹ̀ tí pé adámájẹ̀mú bá ṣiṣẹ́ báyìí ni mo rí tí olúwa gbé wa o ah, ẹni ẹ̀kọ́ ń ha

àbádẹ ìparọ́ kan fún ẹ ẹ lọ síbẹ̀ ẹ lọ síbẹ̀ ẹ sàn owó ńlá ló fi ló fi dúpẹ́ jẹ́ ẹ ọlọ́run á gbé kínní yẹn fún dà so wọ́n máa ń wáyé bẹ́ẹ̀ ìbá àpọ̀lọpọ̀ wọ́n máa ń lérò wípé àbí ríran pásítọ̀ nìkan ni wòlíì nìkan ni àáfàá ríran bàbá fi ìran hàn yàn bàbá tábà rí obìnrin tí lójú àlá lójú oorun tábà rí obìnrin tí ó lọ kúṣẹ́kúṣẹ́ obì kan obì méjì ń bẹ ó padà sílé ṣé wọn ò tọ́ dára nípìnlẹ̀ kó tó lọ ni àbí kí ni ìgbésẹ̀ tẹ́ kí wọn kọ́ gbé kó ẹ̀ tó tẹ̀sẹ̀ bọ́ lódò. ọ̀rọ̀ ta tó ń sọ náà ni kọ́kọ́kọ́ wádìí lọ́wọ́ orí ẹ̀ ibi tí mò ń lọ yìí ṣé bùgbèrè èèyàn máa ń wádìí o torí ẹ̀ ni àwọn ọ̀jọ̀gbọ́n ṣe wà nínú ayé ẹ má rí ìpọ́jọ́ bó ṣe á fi nǹkan mọ ìlímù bàtì mí ìmọ̀ tó pamọ́. bàtì ní tí ò hàn rárá sẹ́nìkan. tí ò hàn rárá ó àwọn kan á fún àwọn kan ìṣesọ́ ìrí nìkan ni ìgbà tó hàn dé ọ̀pọ̀ lòdì gbọ́n àká wà tẹ́ pé ọlọ́run dìdí jogún nǹkan yẹn fún ọ. ọlọ́run pamọ́. ọlọ́run pamọ́ tọ́lẹ̀ pé ọlọ́run fún ṣùgbọ́n tẹ́ bá ń wẹ lórí tẹ́ bá lójú títí ẹ fẹ́ ni ẹgbẹ́ pọ̀pọ̀lọ́ fún ẹ sí ilé yà ọlọ́run ló ní gbogbo ẹ̀ wàhálà olónímọ̀ jù ní gbogbo nǹkan. ẹ̀kí wa wá Hmm. tí ọ̀bá yẹn ti ní ibùjókò kọ̀dájú orí nìyẹn àwọn àdẹni yẹ̀yẹ́ láwùjọ bá a ṣe ń ta lọ́tún ní ọmọ ẹ̀dá wọ́n ń tò ní ọmọ tètè fura ẹlòmíì dá wà náà nù wọn o ìfẹ́ inú hmm. pé àti àti ká máa púpọ̀ jù hmm. ọ gbọ́dọ̀ wọ̀ ní ọ gbọ́dọ̀ ti ní ọ gbọ́dọ̀ ti kọ́kọ́ tiẹ̀ béèrè ó lè jẹ́ pé ọ̀gá tó o bá fẹ́ ń gbọ́ bá fẹ́ tán ni búrìjì ọkùnrin yẹn lọ́dẹ̀ buyọ̀ hmm. nígbà dẹ́jọ́ máa ń ṣe gbégbé àlàáfíà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ obìnrin sùúrù lérè wọn à lọ ńbẹ ọlọ́run ṣògo ni wọ́n lọ nítorí fà tó pọ̀lọpọ̀ tó bá ti wá dá pa báyìí wọ́n bá ní bàbá wọn lọ torí pé wọn à ní ẹ̀mí pé àwọn fẹ́ tiẹ̀ forí ti kankan. Hmm. wọn fẹ́ pẹ́ ńbẹ wọn fẹ́ jókòó. wọn fẹ́ jókòó wọn fẹ́ ṣe wọn kàn fẹ́ jẹ Hmm. a mọ sí ilé ọkọ náà. Hmm, ẹgbẹ́ ẹ mọ sí ẹgbẹ́ ẹ lómi ìlàtọ̀ wọn àfẹ́ kó tiẹ̀ ní ọkọ rárá. wọn fẹ́ kó ládé orí. wọn àfẹ́ kó ládé torí pé látọ̀run láti yan ọkọ fún un. ọkùnrin tó bá ṣe alábàápàdé irú wọn tí ò bá tún múra wọn á tún gbé jùlẹ̀ náà ni tí ọkùnrin ò bá dúró déédé olóògùn ní sọkọ àbíkú tí ọkùnrin ò bá tún dúró déédé wọn á tún padà gbé jùlẹ̀ ni ẹlòmíín wà oṣù tá a bẹ́ ẹlòmíín gbà mí kò ní lórí ọkọ tàbí tó wá ọkọ kò ní gbélé ọkọ á tún padà fọwọ́ ara ìkẹ́rù ara ọ wa nú anyị bí life ń tọ́ wà nú ayé lọ the more you look the less you see abrakadabra ní ayé ṣùgbọ́n ẹjọ́ fún ní ojú kẹta òun ojú kẹta fún àwọn tiẹ̀ ń pé kó tó ṣe nǹkan lọ́ fi mọ àwọn ọlọ́run ló ń fọ̀nà lọ́dẹ̀ Ọ sàn ju kí kákan ìjókòó lọ àmì ìwà àánú mẹ́sìn obìnrin mi wà ó ó ti ro rẹ̀ fóun ò lè lọ́kọ mọ́ pé àwọn ti wọ tààtì ibi tó jókòó sí náà nìyẹn ń sì lè tí ń sọ náà ilé tó wà láǹpẹ́ ní ilé gbígbàdúrà níbí o bọ́ ṣe ti ń bẹ kọ́ sọ pé kò lè dáa fún ẹ mọ́. ó lóun ti wọ ti kinní oníwà rọkọ ọdẹ nísìnyí ó ti dájọ wẹdìn ìkan wá bí hmm. ọlọ́dún kẹta àbọ̀ rẹ̀ tí òun ti tọkùnrin ti sọ pé awa àlù kàn kan ti dẹnu òfẹ́ kan ti òkè rẹ ti hmm. fún lọjọ ya fún ní báyìí báyìí náà máa lọ ní ibi tó jókòó sí náà ó bó jókòó lẹ́nu lòun ní jókòó ọlọ́run wọn gbà jókòó sórí iṣẹ́ àmọ́ ni nígbà òde ọjọ́ kejì ọjọ́ sátọ̀dẹ̀ lọ́dọ̀ ẹ̀bọ̀ sí bó ti pè mí nìyẹn ó ní bàbá a ó lásán tí mo wọ̀ wá sọ́dọ̀ yín lánàá ó lóun ní wọ̀ mọ́ ó ní kí ló dé ó ní kóhùn tó délé ó ní ọkùnrin márùn-ún ló páàkì tẹ́ sí wọn wọ́n ṣe ń wọ ọlọ́kùnrin ò pẹ́ ọkùnrin tó ti pọ́n ní twenty sì máa pẹ́ fún ẹ lọ́wọ́ àmú láàrin wọn tó pè ká bọ̀ ṣàdúrà sí ọmọ yẹn nìsín ló ẹ kò dẹ̀ lọ́kọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so wọ́n wáyé bẹ́ẹ̀ tó lórí pé tí wọ́n ti ti fẹ́ ọmọ ẹni pọ̀s A obìnrin kan lamẹ́ríkà rà thirty seven years a sì wẹ́dùn lọ́dún àárín sójú o ọlọ́run sọ pé wọ́n la fún wa ní àṣẹ omi àti àṣẹ atẹ́gùn àṣẹ omi àti àṣẹ atẹ́gùn àṣẹ atẹ́gùn lórí ahọ́n ló rẹwà àní hmm. ìdíkárí ẹ̀ a lè ṣàdúrà fún ká kó bá ti mú orúkọ ẹ̀ orúkọ bàbá ẹ̀ orúkọ ìyá ẹ̀ á dẹ̀ pẹ̀lú ẹ̀ lédè táà náà mọ̀ dandan ni kọ́ ké gbogbo ké wa ayé ìtàn kó tó jẹ́ wà níyì o dandan ká ní kọ́ ọmọ gbogbo bẹ́ẹ̀lì ìtàn kó tó jẹ́ wò níyì o o hmm. lè má ju fati àti kéwù langalanga làwọn akéèmí ò mọ kéwù mọ sọ fáwọn èèyàn mi ìdè mọ báyìí mi lọ theology school ṣùgbọ́n àárín Olúwa lè fi ọ̀nà mọ̀ wá débi pé àtinú bíbélì o àtinú kúránù à ń mú nǹkan fún àwọn èèyàn pé lọ sí báyìí tó sì wúlò fún wọn kódà babaláwo ti wá bí o hmm. babaláwo ti pe o ẹni tọ́jú olúwa wo òlú ti pè. Hmm. ìmáàmù ti débí hmm. assistant pastor tó débí o àtìyàwó ẹ̀ ń lọ sọ ọjọ́ sunday gan lọ́wọ́ amúni ẹ lọ ṣọ́ọ̀ṣì ó lè mi ní ṣọ́ọ̀ṣì táwọn lọ <laughs> àbí arákùnrin kan wá bí ọjọ́ mẹ́ta ẹ̀sìn ó ní onígbà ah, ògbóni tó ń ṣe ìyàwó nínú ètò ipa ọlọ́run ká ipa tèmi kọ ẹ̀mí ọba lèmi lọ gbàgbọ́ ó ṣe mistake ó ìyá táwọn akálẹ̀ àlàlá òun fà àsìkò ọlọ́run nígbà tó máa pè mí lẹ́nu ó ní ha ah, èdè dẹ̀dá ni kò mú kò tún lówó ọ̀mú wá owó tá a ní ọmú wá kò rí àwọn wá ṣe tẹ́ pé torí pé òrówó àwa ní dẹ lóhùn pé òrówó káwá ní dẹ lóhùn arábìnrin kan wà ní ìlú dárúkọ bí wà sí odi ọdún mẹ́ta ni àìsàn ẹ̀ fi gbé e sí kò lè dìde gbogbo ṣùgbọ́n nígbà bẹ̀rẹ̀ gbígbàdúrà láti oṣù kẹjọ ọdún tó lọ àti gbàdúrà yẹn nígbà wá yá mo ní tó bá níyàn tó lè rán wá kó gba nǹkan kan fún un gbàmádùrà hmm. tá a sọ kí n má bọ̀rọ̀ bọ̀. bàbá kí n tún àpé torí pé àmọ̀ kákan ṣe bí irọ́ náà fún yàn kó gbà ṣùgbọ́n ọ̀rọ̀ ni a fi yàn wá láwo arábìnrin tí mò ń sọ yìí ó wá di tó wá dìde nílẹ̀ níjọ́ tó kọ́kọ́ gbìyànjú àti dìde ó ṣubú ni ó wá sọ ẹkún ó pè mí ọ́nú dáńdì ó ní ní ní agbára ṣe wà láàyè wà wà lákùúwá àsálàmù wà dìde wà ráìsì ló ń ta tó bá ń wò mí tó náà bá wò kí olókọ́kọ́ sẹ̀mí lọ́wọ́ nílé wa olóhùn sábẹ̀ mọ̀ mi òun máa wá mọ̀ mi ń gbogbo cashless olóhùn ti dìde olóhùn ti lọ sọ́jà sọ́lọ olóhùn ti ná ọjà olóhùn ti dẹni tó ti ń lọ gun òkè ìsọ̀kalẹ̀ olóhùn ya màmá òun lẹ́nu pé ta lẹ́nu náà òun gbọ́dọ̀ mú òun gbọ́dọ̀ wá mọ̀ mi ní ìjọkíjọ tó bá wà ọlọ́run sì rọ. bàbá abudu wa rí i láti ayé pé kò sí tí àdúrà ò lè bì pátápátá. kò sí ìgbàgbọ́ láì ní torí pé tí a bá ń ṣàdúrà fẹ́ lómi lọ wàhálà àlẹ́ àsìngbà téèyàn sọ lọ nǹkan ká tún lè yẹ̀gẹ̀rẹ̀ hmm. nínú tẹ́ni ẹ béèrè fún ní abálò ìpàdé àwọn ọgbà ẹ sẹ́yìn gbọ́rọ̀ yẹn àgbọ́yé ẹ̀kọ́ àní ẹ̀kọ́ kọ́ lọ́kọ́ sí pàtàkì o mú mi ní mi nà ni àní ẹ̀kọ́ kọ́ lórí ju sọ́wọ́ yẹn lọ arábìnrin kan tó tọ́wọ́ abitọ́ lò ọ̀sẹ̀ kejì ha ó ní tó ń sẹ́ ṣiṣẹ́ ìyọnu sí kinní kankan kan ni wọ́n ń dúró mo ní ọwọ́ sẹ́wọ̀n pé ẹni tó lóòkùn ti náwó owó owó òdàkọ̀mú náà la gbà lọ́wọ́ ẹ̀ o ta ló pé ń gbàdúrà ẹ̀ bá gbà kó wá dúpẹ́ lọ́wọ́ àgbà pé iṣẹ́ ti bọ́ lọ́wọ́ sàpẹ́ ìyìn àtẹ̀sẹ̀ ẹ̀ wò pé ha ṣùgbọ́n nípa pé ẹ̀yin nígbàgbọ́ ẹ̀yin dẹ̀ máa dájú pé ọlọ́run ló rán yín mi ò mi ń dìṣẹ́ hmm. babaláwo ti sọ fún mi wòlíì ti sọ àáfàá ti sọ bí bẹ́ẹ̀ nìkan bá sọ̀rọ̀ máa ní iṣẹ́ yìí rè ẹni ẹ jẹ́ gbọ́dọ̀ sí i máa sábà máa ní ọ̀ma mi ò ṣe máa sọ ń gbọ́ pé kápẹ́ lóòótọ́ ìwọ ló ní ló pè mí pé máa ṣiṣẹ́ rẹ̀ tó ní kí n jókòó tí kì í dá májẹ̀mú pẹ̀lú arábìnrin bá ìyá mọ́ á pè mo ní sọ nígbàgbọ́ ló nígbàgbọ́ mo ní àánú tó kọjá òye ènìyàn afọ adásọ̀rọ̀ ẹ̀ ó lò nígbàgbọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní tí mo fún ẹ yẹn máa lò ó kó sì máa ṣe lórí ohun tí mo ní kó ṣe ọ̀sẹ̀ kejì tó tẹ̀lé ibi àwọn èèyàn tiẹ̀ wá ọ̀pọ̀ láwọn àlejò wá jẹ́ ẹ̀mí kan sọ pé kí n pè é wípé ìyanu ti ṣẹlẹ̀ ní ayé mo lè pè báyìí lónìí ha dádì sẹ́ẹ̀ sọ mi ni ó ní kódà wọ́n sẹ́ẹ̀ fi lẹ́tà lé mi lọ́wọ́ níbi iṣẹ́ mi ní lẹ́kí báyìí olórí ìkúnlẹ̀ mo wà sá máa pè lálẹ́ máa sọ gbẹ̀ fún ṣé ìyanu ọlọ́run ṣẹlẹ̀ ìyanu yẹn kò tí ì tán o nígbà tó wá di alẹ́ tó pè mí ah olóńsẹ́ ìgbà pé agbára ọlọ́run ó ní sẹ́ mò ń ṣe mélòó mélòó ṣe mélòó gbígbà àdúrà nígbà tó mo ti forúkọ àgọ́wà tí ní lísì àdúrà bẹ́ẹ̀ ní ìsìn wọ́n lé ní two hundred. tí n ṣàdúrà fún. tí n ṣàdúrà fún wọ́n lé ní two hundred mo lè gbé wọn jáde tẹ́lẹ̀. lílé lóko ni àti nílùú òyìnbó ni o torí ogun ló ń jára lóyìnbó gan kọjá ti ara nàìjíríà. òun ń jà òun ń jà olókè òun. ọ̀hún ah, kọjá ti ara nàìjíríà bí arábìnrin yẹn bó ṣe rí mi bó ṣe pè mí lálẹ́ báyìí onídàdí onítẹ̀mọ̀ sọ́mọ̀sẹ̀ torí pé arábìnrin ó ń scott lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ lọ́bàlẹ̀ ilé ni hmm. iṣẹ́ tó ń bọ́ lọ́wọ́ ẹ̀ nínú yàrá kan lọ́dẹ̀ tí ń scott nítorí ọmọ apáyẹ́lẹ́kùn ni pé tí kò ló ń ṣe àmọ́ owó filẹ̀ tí wọn ò ní máa fún sí ẹ̀yẹ báyìí mo ní sọ nígbà onígbàgbọ́ àmì tó kọjú ìní àfọ̀n sọ̀rọ̀ onígbà tó ń dé ọlọ́rọ̀ lọ́kàn pé pé tó ibi tó máa apply sí ní lẹ́kí wọ́n ní kàn wá lọ́la o onígbà tó ń wá débẹ̀ onígbà tó ń débẹ̀ ẹ̀bà bọ́ńbọ́yìnbó sẹ́rin pé ah, òun ò ní ìdí ntàbí oníkọ̀ rẹ̀ sí nǹkan kan lórí òun tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ́ba lòun ò ní ìdí ntàbí níbi just give me that way ó bá rí lẹ́nu ah ó ní lẹ́tà yẹn ló fi lé lọ tí kọ́ọ̀lù mi wọlé yẹn ah, ó ní lẹ́bàá ní níbo lòun ó ti máa wá lòun máa ń látọ̀ bá lè dé ó ah àwọn àgbà ọmọ máa late lọ accommodation ní Lẹ́kì láfàárọ́mẹ̀tì self-contained àwọn sanwó ẹ̀. ṣé ni o kò ṣẹlẹ̀ àánú yẹn ṣé kò ṣẹlẹ̀ ó máa sọ ẹ tí fún di dọ́ọ̀bù bíi tí iye tó ń gbà ní tó ń ti mọ̀ ó tó yá méje close níbi tó ń wà tẹ́lẹ̀ olólùwọ́n máa kó máa close láago mẹ́fà kó o sì máa wọṣẹ́ láago mẹ́sàn-án òun dẹ̀ wọṣẹ́ láago mẹ́jọ níbi tó ń gbogbo a tún àwọn èèyàn wà báyẹn inú ayé tájú àwọn ń gbà ṣùgbọ́n tí ò bá wá nígbàgbọ́ tí nǹkan kan bá ṣe gẹ̀rẹ̀ ẹ wá rò pé nǹkan ti ta mo wá fẹ́ ta àpéjọ arákùnrin arákùnrin kan náà lamẹ́ríkà láìpẹ́ ó mà mí náà ló bá dẹ̀ pè mí ó ní akínbóhùn ah, gbàdúrà pé òyìnbó fẹ́ gba ọmọ lọ́wọ́ òun òun náà bóyá gbọ́ program bóyá fẹ́ gba ọmọ lọ́wọ́ òun pé kí n jọ ọmọ oṣù méjì àti ó lé dídọ́ obìnrin pè é ọkùnrin ni pé afẹ́gbọ́ ọ̀rọ̀ tó ń rí ìyàwó tó ń fẹ́ ó ti ní nǹkan kan kàńtà pẹ̀lú child abuse rí níbi tó ti kọ́kọ́ bímọ nǹkan oríṣiríṣi ní sáàmù àti sáàmù àfọ̀rọ̀ ẹ̀bùn àní òkè mú iye báyìí wọ́n lòun ò lè rí yẹn ó ní iye tó ń bá rí mú iye tó bá rí èmi ò fara nìyẹn sùn mo wá ṣùgbọ́n ibi tá a ti ń ṣàdúrà yẹn láàrin ọjọ́ márùn-ún sọ pé ti bọ́sì àríkọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ̀kọ́ kọ̀ sẹ́mà jẹ́ wájú ọlọ́run bó hmm. kù sẹ́jú kan nígbà tó pè mí ó ní sir you are taking my charge òun rẹ̀ wá lọlẹ̀ mo ní wá rẹ́rìn àwọn ẹ̀rẹ́rìn ah, mo ní sọ nígbàgbọ́ mo ní òyìnbó ọ̀dà ọmọ yẹn padà wọ́n tún wá tọrọ àforíjì wọ́n á wá sọ fún pé àwọn ọmọ ìdí wọ́n torí pé wọ́n lò wọ́n ni ogun tó bá lọ́wọ́ láti ìlú òkè ìlú ẹ̀bí ló ti ń jà tí ọ̀bá dẹ̀ múra bó ti ń bọ́ nínú ogun kan ní a tún máa kọ́ sí òun mi àfi kó múra ó ṣe wọ́n lè dá ọmọ oníwọ̀n dà padà mo ní sẹ́kọ̀ wọn àpì mo ní àpì mo ní tí ọlọ́run bá sì wà láàyè wọ́n á dá ọmọ náà padà màá fi mẹ́sẹ̀jì èmi àti ẹ̀hàn tá a bá parí ìtàgé ló bá ní ha ah! mo ní lọ ṣe olúwa wà lẹ́yìn wọ́n á dá ọmọ yẹn pa wọ́n á dẹ̀ tún bẹ́ẹ̀ pé kó má bínú nígbà tó di April nineteen tí wọ́n gbẹ́jọ́ dé court tí wọ́n ti báyìí bóyìnbó ṣe òyìnbó wá dá ọmọ padà tán kan wọ́n tún wá fi mọ́tò ara wọn gbé wá síbi tó ti rọrùn fún láti gbà ó ní àtúwá sọ pé kò wọ́n mọ́ bínú pé àwọn ọ̀rẹ́ kankan yìí pé kò wọ́n mọ́ bínú ó ní ọlọ́run sẹ́yìn gbà pé agbára àwọn olúwa ló jẹ́ lẹ́kùn sí mi má gbàgbọ́ nínú mi ò sì má gbà pé bá tó lọ lẹ́yìn àti ẹ̀ orí kò ní rán irú ẹ̀ níṣẹ́ kó má fún ní àkùn tí fi jẹ́sẹ̀ ẹ̀ ìgbàgbọ́ èmi ò gbéraga níwájú ẹnìkankan o mi ì à ń gba mo sọ fún ẹ mo ní kíní ò wọlé Ṣèyí Mákindé pé kò sí ìsọ̀rọ̀ orí ọ̀fẹ́ kankan ní ìgbé wọlé àti kọ́ yóò wọlé ẹ̀ Adeleke dẹ̀rẹ̀ yóò ṣèjọba Ọ̀ṣun tọrọ àti ìyá àti fi àga ẹ tẹ́lẹ̀ ṣùgbọ́n o fáwọn abẹ́ ni pé àti Adeleke Sanwó-Olú kíní kan Mákindé àti gbogbo gómìnà tó bá jẹ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ gbogbo ọlọ́kún fàdúrà tẹ́ bá fẹ́ kí ìjọba yẹn kó wà hmm. èdìdí ni wọ́n fẹ́ kí ìjọba wà. lẹ́yìn ìbúra ìbúra sì wà ìbúra tó kù. lẹ́yìn ìbúra tá a fẹ́ ṣe yìí ìbúra tó kù. ẹ fi nọ́mbà yín lẹ̀ àwọn yàrá máa pàdé yẹn nínú abala mẹ́ta mọ̀ ṣe. tẹ́ bá fẹ́ pè mí orúkọ mi ni Tade Asifat gbogbo ayé mọ́ ẹ̀sìn màmí sí mi ẹ̀dọ̀ àpèjáwé kan dípò láì òye Tade Asifat akọ̀wé ní ṣùgbọ́n a tún ti mú iṣẹ́ olúwa ló ń ṣiṣẹ́ rẹ̀ wà wákọ́ so tẹ bá fẹ́ pè wá pè sórí aago zero seven zero six eight seven two zero six five six zero seven zero six eight seven two zero six five six whatsapp number zero nine zero two eight zero four six three six eight zero nine zero two eight zero four six three six eight. ó double Alóore TV the TV nílé ní lóko ni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó ẹ máa wò ó.